and CM Niger. We are happy people, we make you happy. We are happy people, we make you happy. We are HA. Fresh FM 107.9 Abel Abeokuta. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. lẹ́yìn tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ ìkànnì fresh fm one zero oh seven point nine eléyìí tó ń bẹ nínú ilé funfun báláwú òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop níbi tá a ti ń tọ̀pù ẹ̀ nílùú abẹ́òkúta olórí ìpínlẹ̀ ogun tá a ti ń taari ẹ̀ sórí àgbàgbé tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ń gún dé ọ̀dọ̀ gbogbo yín tẹ̀ ń láǹfààní àti máa láǹfààní àti máa gbọ́ wa náà ni ìpínlẹ̀ Ògùn láwà yìí níbẹ̀ lágbé ti ń jẹ ayé ọlọ́ba àtúntì dé lọ́sàn-án tèmírè o ọjọ́ ajé lè ní ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án gbogbo ń tá a bá ti ń ta sí kó máa já sí ọ̀la fẹ́nìkọ̀kan wa ni ajé ń ló ṣe bẹ́ẹ̀ ló fara lọ aláratálára dé lẹ́ni ajé fara lọ ajérò ajérò dé ajé fara lọ wárangún àga ìmọ̀ta èdè ajé fọwọ́lábá ajé dédédé òun náà ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ lẹ́ni àwa náà ó dẹ̀ lẹ́ni ohun rere gbogbo o ajé ó ṣe bẹ́ẹ̀ yóò pọ̀ lápò wa yóò pọ̀ lọ́wọ́ wa àní bá wọn lájẹ́ lọ́rùn láéláé ìyẹn ni mo fi ń kí yín wípé àtúnkù àmójúbà ara wa eléyìí tó jẹ́ pé ó kọ sísọ tí mo gbéra pápápá láti ọjọ́ èyí tí ṣe ọjọ́ ajé nì títí di ọjọ́ ẹtì jímọ̀ tọ̀sẹ̀ yìí náà tún níyàtọ̀ àtúntìmọ̀ lákọ̀tún nìyẹn níbi tọ́já wípé ibi àsosí ibẹ̀ la gbé tún ti mú lẹ́nì ọmọ yín náà ló ń kí yín o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́ fún èrè tó pọ̀ tó náà fẹ́ yín fún ayọ̀ rẹpẹtẹ oyè tayo ọ̀làdìmẹ́jì mc hansom agúnrégé lédè yóò máa gúnrégé fún gbogbo wa ni lọ́wọ́ ọlọ́mọ wa ń tèmi ibẹ̀ ní kẹ́yìn náà ó wà tayọ̀tayọ̀ báyìí ni mo kúkú dé gbogbo etí aláyọ̀ ní kẹ́yìn náà ó sì mọ̀ bá mi fi gbọ̀ fèrè ayọ̀ ni mò ń fọn lórí àgbàgbé ìkànnì fresh one zero seven point nine ó kò ṣe sọ. àní àní ò sí ẹ jẹ́ ká mu bí a ti ṣe máa ń mu ká gbé bí a ti ṣe máa ń gbé ká gbàgbà ọ̀nà bíi tí a máa ń dà á gbà lórí ètò ká kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ká fún yín ní kókó ti kókó àwọn kókó eléyìí ti ń bẹ nínú ìròyìn lọ́sàn-án tòní ni àgbérúgbe sọ ògèrè orú ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní máa rí ògèrè yẹn sí yín ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti gbọ́ wa ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ní ìpínlẹ̀ Ògùn mo ṣe bẹ́ẹ̀ mo fẹ́ tilé kẹsànròde ni bí yorùbá ti pọ́ dáa náà rè ni torí ìdí èyí ń ní ìpínlẹ̀ ogun tá a wà yìí ìṣẹ̀lẹ̀ kan kì í ṣẹlẹ̀ ní sango ọ̀tà kí ni ká ti pè yí o ọmọ kò sí sọ àbẹ́rẹ́ ń ni wọ́n pé líṣe ní ọmọ ni ni ọ̀rọ̀ ti kọ sísọmọ lọ lódìdí lẹ́gbọ̀ọ́ tẹ̀sán ọlọ́pàá ló gbé ti gbéṣẹ́ lẹ̀. ó kọ sísọ ẹjẹ́ ń tún fún yín ní àkòrí mi ni ẹjẹ́ àjọ gbéra pàápàá wàràwàrà kájọ wa kọ̀ròyìn lọ sí ìpínlẹ̀ Kwara níbi tí mo ká ìròyìn yẹn mọ́ ìṣẹ̀lẹ̀ kan bọ́ kì eléyìí tó máa ń ṣẹlẹ̀ níbẹ̀ mọ́ ni wọ́n pé ó kọ sísọ o ọmọ ewúrẹ́ níṣe bẹ́ẹ̀ ní túmọ̀ pitú fún ewúrẹ́ ọ̀yẹ̀kọ́ ti yé yín wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í mọ̀ ṣẹlẹ̀ arábìnrin kan mọ̀ rèé o tèmi tọmọ mi tèmi tọmọ mi ọ kí ló wà àtọmọ ẹ jọ ń ṣe lódìdí lẹ́gbọ̀ọ́ torí pé ó ṣe kí ó kọ̀ sí sọ. ó kọ sísọ àkórí ẹ̀yìn ni mò ń ṣe bẹ́ẹ̀ tí mò ń tarí sí i lọ́kọ̀ọ̀kan èjèèjì bó ṣe tún ṣe kí ni bó ṣe tún ṣe wà lọ́sàn ti tòní tó sì jẹ́ pé torí yín náà mọ̀ la ṣe kó wáde ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í ló fa gòǹbé ní ìpínlẹ̀ gòǹbé ẹ jẹ́ kí n fún yín ní kókó orí ẹ̀ náà wọ́n pé lórí àwọn ọlọ́kadà gúrùmù gúrùmù ọtí yé yín wọ́n pé ìṣẹ̀lẹ̀ kan mọ̀ ṣẹlẹ̀ lórí já tíkẹ́ẹ̀tì mi ò já tíkẹ́ẹ̀tì jálẹ̀ sẹ́yìn máa já lẹ́ta ìṣẹ̀lẹ̀ yẹ ó ti di kọ́ńbọ̀ ọtí kọ sísọ èyí ní tẹ́lẹ̀ èjì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nà tẹ́lẹ̀ nímọ̀ nà án fún yìí lódìndí lódìndí bí mo ti ṣe kó wá lọ́sàn-án tòní ìjẹ́ kí mi dátọ̀ mi ná tí mo bá rọra ṣẹ́gẹ̀ẹ́ omi mu tí mo dátọ̀ mi káwá bẹ̀rẹ̀ sí ni máa ṣe kí ni máa jẹ ìgbálátùn gbá ìgbáládùn gbogbo àwọn ìròyìn àkórí yẹn lódìndí lódìndí ni ó kọ sísọ. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Instagram posts, and news updates. The Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS and use the Fresh FM app. Review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. Fresh 107.9 FM, lábẹ́ Olúmọ, ó kulẹ̀ fàlàfàlà. lódìndí lódìndí ọkọ̀ atare kan òdi tiẹ̀ láàbọ̀ odidi oore ni ó sì mọ̀ jẹ́ fún gbogbo wa nílé lájò lóko ní gbogbo bí a bá ṣe kíni tá a bá ti wà nígbà gbogbo àti ní gbogbo ìgbà mo wí lẹ́ẹ̀kan mo ní ẹ wò ó ẹ jẹ́ ká ti lẹ́kọ̀ọ́ ẹ̀ sọ́rọ̀dẹ̀ láti ìpínlẹ̀ ogun eléyìí tá a wà yìí ibẹ̀ gangan ni màá ti gùn lé ìròyìn ọmọ ogun kì í ṣọlẹ̀ ẹ̀jẹ̀ agbéra kágbéra tán iṣẹ́ ti yámọ̀ni hehe ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì òun náà mọ̀lélẹ́ yìí tó mọ̀ ṣẹlẹ̀ yìí sí arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní ṣẹ́gun ògúndèjì níbo wa ni o wọ́n pe ní tẹ̀sán ọlọ́pàá eléyìí tó ń bẹ ní sango ọ̀tà gangan ibẹ̀ mọ̀ ní ìṣẹ̀lẹ̀ mọ̀gbẹ́tìgbẹ́sẹ̀ lẹ̀ ní sango ọ̀tà tẹ̀sán ọlọ́pàá tó jẹ́ pé òun náà lolúborí gbogbo wọn tí wọ́n ń pè ní sango divisional headquarters ibẹ̀ gangan ní ìṣẹ̀lẹ̀ mọ̀gbé ti gbé ṣẹlẹ̀ wọ́n pé ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì mọ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún torí pé ń ṣe ni arákùnrin ṣẹ́gun ògúndèjì wọ́n ní ń ṣe lóde o ìdéǹde eléyìí tó sì dé wọ́n ló dé tòun ti aṣọ ọmọ ológun lára ni ìdéǹde ọ̀hún tó tún wá dé wọ́n ní ṣe ló tún dé tòun tàṣẹ ni tòun ti àṣẹ wípé ẹ wá o ẹ̀yin ọlọ́pàá ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ níbi ìtẹ́ wà yìí ẹnìkan wà tí ẹ tì mọ́lé àfúrásì kan ọ̀yá kíá kíá kíá báyìí kẹ́ ẹ tètè bóun tú sílẹ̀ ni o torí wípé torí ẹ̀ gangan òun náà ni òun ṣe wá o wọ́n pe ibi títí ń sọ ìyẹn lọ́wọ́ òun ni ẹnìkan tí òun tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ọ̀kan nínú ọmọ ológun ìyún sípò john tèmítọ́pẹ́ wọ́n ní ìyún náà dúró síbi káńtà àwọn ọlọ́pàá wọ́n ní ní ìyún bá wo ṣẹ́gun ògúndèjì pé arákùnrin àwọ̀ ṣé bí ìwọ yìí ọmọ iléeṣẹ́ ológun náà ni ọ́ ó sì rí i pé ìwọ ọ junior officer sí òun òun senior officer sí ọ ìtumọ̀ ni pé òun ga jù ọ lọ lẹ́nu iṣẹ́ ológun pẹ̀lú aṣọ eléyìí tó wọ̀ yìí ṣé kò wá yẹ kó kọ́kọ́ bu ọlá fóun kó o kírun ní ìkí ọlá tòun ìkí ẹ̀yẹ eléyìí tí ọmọ ológun máa ń kíra wọn tí wọ́n ké tó jọ́sẹ̀ mọ́lẹ̀ wẹ̀pẹ̀ tàbí wọn lé kó o sì lé fún lé tọ́ kóun máa wọ̀ gẹ́gẹ́ bí ẹni tó bu ọlá fún òun bó ti ṣe tọ́tò òun bí ó ti ṣe yẹ wọ́n ní ibẹ̀ náà ni Ògúndèjì ti ń sọ fún wọn pé à ṣé àwọn jọ wà ní ẹ̀ka kan náà ni ọ̀sẹ̀ àmọ́ wí fún un pé ìṣe lọ́yẹ̀ kó wọn máa bu ọlá fún wọn ní ariwo wọn yìí ìrìnlọ́mọ̀ bí ìdásí ìdásí eléyìí tí ẹnì tí í ṣe DPO ìyẹn ní Sango police station gangan ìyún SP Godwin Ideah wọ́n ní Godwin Ideah ló wá ké sí àwọn méjèèjì pé àìwá ń bí kí ló ṣẹlẹ̀ kí ló dé ológun jọ ni gbogbo wa náà wí ìgbọ́dọ̀ jẹ́ wà nínú kí ló wá fa tí ẹ̀yin méjèèjì tí ẹ wá ń ṣe báyìí wọ́n pé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ni máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu òyì o tó sọ pé ìwọ John tèmi tọ́pẹ́ ẹ̀hẹ́ ibo ni divisọ́nà ilé ológun tiẹ̀ wọ́n ní yóò ṣe lálàyé ó tún gba ń kwẹ́sàn mi béèrè béèrè mi wọ́n ní yóò tún dáhùn ó tún dáhùn òkè wọ́n lọ́ba bó sí ọ̀dọ̀ Mr. Ṣẹ́gun Ògúndèjì tán náà wọ́sọ ológun pé sá ẹ̀yìn ti yín divisọ́n kílẹ̀ wà ta ni olórí bíi ta ni kinní kan wọ́n ní ṣe nímọ̀ ń wò bíi sùmọ́ ń dẹ́ ó ti yé yín ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀tẹ̀ kàn sí sọmọ lọ wọ́n pé bí wọ́n tẹ̀ gbà múnú pé wọ́n nígbà wọn wàá bẹ̀rẹ̀ sí ní mọ̀ tanná tannátanná wo iṣẹ́ ìwádìí nípa rẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n pé ẹni gan ọ́ ti ṣẹ̀wọ̀n rí wọ́n pé wọ́n ti dájọ́ fún un tó sì ti sàmọ́ gbàgàrí o ìjáde tó jáde kó ń gbàgà ló tún wá tún lọ ń wọ aṣọ ológun láti tún máa fi lọ díbọn dìbọn díbọn pé ọmọ ológun lòún ń ṣe ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ ẹ̀fọ́ rèé kárò ó tán ká mú jẹ̀kọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde o látẹnu ẹni tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí ta ló fi léde agbẹnusọ olùkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni DSP Abímbọ́lá Oyèyẹmí wọ́n pé bàbá ti gbọ́ o Edward Ajogun kọmíṣánná wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ wọ́n sì ti pàṣẹ pé àní àní ò sí o ẹ̀ tan náà ramọ́ramọ́ sídìí ìwádìí arákùnrin yìí bẹ́ẹ̀ bá sì ti tan náà wò ó tán ẹgbẹ́ lápá ìyáká iwájú ilé ẹjọ́ òfin ni kó ṣe bẹ́ẹ̀ kó ṣe ìdájọ́ fún kó létí ró fún òfin ní kó sì ná ń bí lọ́la bọ́bá ti ṣe yẹ kí ọmọ lábẹ́ òfin ọ ti kọ sísọ mọ́ lọ́ọ̀ arákùnrin kan díbọ̀díbọ̀díbọ̀n ó fi rẹ̀ pé tí ò jẹ́ ó wọṣọ ọmọ ológun ó sì gba tẹ̀sán ọlọ́pàá sango ọ̀tà division headquarter lọ ó ní òun wá gba ẹnìkan lẹ̀ ń bẹ̀ mọ́ ni o ológun míì tọ́ bá ń bẹ̀ tí ìyún jí ojúlówó oríjìnà ìyún ló pé ọ̀bọ̀wọ̀ fún mi sọ́ọ̀mù pásọ̀tọ̀ wọ̀ ìfihàn pé ọjú ní ọ̀sí mi ọmọlẹ́yìn mi lọ́ọ́ ṣe ni kó náà kó sì wáá dá a padà pé hùn kò rí bẹ́ẹ̀ wọ́n pé àkàrà ti tú epo ọwọ́ ti bà á hmm, bí wádìí bá ti parí alẹ́lẹ́ wọ́n ń gbé lọ wájú òfin iwájú òfin straight ó kò ṣe sọ. wàràwàrà ẹ jẹ́ ká wàhálà ìpínlẹ̀ Kwara níbi tí ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì àgbọ́ta kìjì eléyìí tó mọ̀ tó ti gbé ṣẹ́ lẹ̀ òun mọ̀ ní wọ́n pé kí ni ká ti pè yìí sí eléyìí tó fi jẹ́ wípé ibi àti bá irú ṣe síbẹ̀ iná ni ní ọ̀dọ̀ ewúrẹ́ tòun ọmọ rẹ̀ eléyìí tó bá bí tó jẹ́ òbò kọ̀ wọ́n pé kí ni ká wá ti pè èèyàn kó sì mọ̀ ṣèṣe ẹranko ọkọ̀ sísọ ní ìpínlẹ̀ Kwara wọ́n pé ìṣẹ̀lẹ̀ ti kọ sísọ o ọmọ àtọ̀hún rìn wá tó fẹ́ wá balẹ̀ jẹ́ ni wọ́n ní ká pe àwọn eléyìí wọ́n ní àwọn ààrẹ kan eléyìí tó jẹ́ pé ní ilẹ̀ olómìnira Benin Benin Republic ibẹ̀ gan ni wọ́n ti gbégbéra pápápá tí wọ́n sì wọlé kanlẹ̀ sí ìpínlẹ̀ Kwara ìyẹn ní orílẹ̀-èdè tíá ní nàìjíríà ń bì wọ́n pé ìdéǹdé ọ̀hún tí wọ́n mọ̀ débẹ̀ ìyún ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ àdàmú símẹ̀ wọ́n ní àdàmú símẹ̀ ń kọ̀mọ̀dá wà wọ́n pé òun nìkan kọ́ ló wà tòun ti ìyá rẹ̀ mọ̀ ni wọ́n ní òun àti ìyá rẹ̀ ọ̀hún tòun ti àbúrò rẹ̀ kan ẹni wọ́n mọ̀jọ kórìyẹrìyẹ tí wọ́n kórìyẹrìyẹ wá sí ìpínlẹ̀ kwara wọ́n ní ìkórìyẹ eléyìí tí wọ́n sì kórìyẹrìyẹ ọ̀hún ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ìní wọ́n máa ń ṣe ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní mose ní ìjọba àbílẹ̀ káàmọ́ ibẹ̀ gangan náà ni wọ́n mọ̀ ti ká wọn mọ́ èmi ni wọ́n ká wọn mọ́ tí wọ́n ń ṣe wọ́n ní fàtí iná ni orúkọ mọ̀mọ́ ìní ń jẹ́ o orúkọ ọmọ ìní ń jẹ́ àdàmú wọ́n pé ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì iná ni àwọn aládùúgbò ni wọ́n mọ̀ kẹ́fìn wọ́n ní ẹnìkan tí ó ń jẹ́ olórí agbègbè mose ní karamọ́ gangan ìyún malam bandede wọ́n ní náà ló ṣe bẹ́ẹ̀ o ìní ó déédéé yọ sí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ti òṣìṣẹ́ aláàbò sífù dìfẹ̀sì ń bẹ̀ tó sì pé ẹjọ́ o kókókókókó ilẹ̀kùn yín lè mọ kàn yìí ẹ mọ̀ dákun ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì ní máa ń ṣẹlẹ̀ ní agbègbè ibi tí òun mọ̀ ti gbé jẹ bíi baálẹ̀ bíi olórí wọ́n ní sà kílẹ̀ wí kí ni nǹkan ti ń ṣẹlẹ̀ gangan ẹnà ń bẹ ẹ ṣàlàyé ẹ ta wá lólobó kí olobó yẹn kó dẹ̀ ṣe kí ni kó délẹ̀ délẹ̀ kẹ́ ẹ bú ọ̀rọ̀ yẹn tòrò wọ́n ní ibẹ̀ ni bàbá ti pé ń hmm, táwa náà rírí abẹ̀rẹ̀ sí ní rí o àjèjì gòdògbò kànmọ́nì tí wọ́n wọlé kanlẹ̀ sí agbègbè òun wọ́n ní agbègbè náà ni wọ́n ń gbé ǹjẹ́ ajé àwa ajé àyà mọ̀ wípé kíni wípé obìnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí fà wọ́n ní ení èjì ẹ̀ta ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlọ́mọ̀ ti bí fún ta ni wọ́n ní fún ọmọ bíbí inú rẹ̀ ní o ìyún àdàmú sílẹ̀ ẹ̀yìn àwọn ikọ̀ amúnẹ̀ṣẹ́kùn Nigerian Civil Defence Corps wọ́n ní tẹ́ ẹ wíkọ́ wọ́n lọ pé bó ṣe rí gẹ́lẹ́nu wọ́n ní ìdí abásínú tí àwọn NSCDC tó jẹ́ ti ìpínlẹ̀ Kwara ti agbẹnusọ wọn alukoro nù tí ń sọ̀rọ̀ babawale àfọlábí ó láwọn ní ẹlì ṣólíbẹ̀ ẹlì ṣólíbẹ̀ ẹ̀yẹ lẹ̀kan kọ́lẹ̀ ẹ̀ sọ pé ríru eléyìí ẹ̀ jẹ́ kí àwa náà mójú wa débẹ̀ kí gangan ló ń ṣẹlẹ̀ wọ́n pé ìdéǹdé tí wọ́n ó dé àdúgbò hèhè ń ṣe ni pọ̀ ló tún lu pì tó tún ṣe kínni tó tún kọ sí sọ sí wọn ní í ṣe ni àwọn aládùúgbò ni ọ ṣé eléyìí ni ẹgbọ́ tí baálé àwọn olórí àwọn tó wá sọ fún yín ẹ wo gan pa ọmọ méjì ni ìyá èkó wá láti orílẹ̀-èdè Benin ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn méjèèjì náà ni wọ́n ń sá kòǹkò sáńbà fún màmá wọn tọ́fìdí wípé ọbí ọmọ mẹ́ta èhé ìyá bímọ mẹ́ta fún ọmọ rẹ̀ kí ni ká ti ṣèyí sí ọmọ ṣe bẹ́ẹ̀ ọmọ kọ sísọ gidi gan mẹ́ni wọ́n pé ọgbà tí àwọn èèyàn tí wọ́n mú wọn ìyẹn kọ civil defence wọ́n ní ọjọ́ sátidé àyà àjẹta iná ni wọ́n la rèé mú mú tí wọ́n sì mú wọn báyìí wọ́n ní àní àní ò sí o ńgbà tí àwọn ó tún bẹ̀rẹ̀ sí ní máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ó tún kọ sísọ lọ́nà wo lọ́nà pé wọn ò tiẹ̀ níwèé tọ́tọ́ láti máa gbé ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ti kọ sísọ mọ́ wọn lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì ní kàámọ́ ní ìpínlẹ̀ kwara àwọn ọmọ ni wọ́n ń ṣọkọ fún ìyá wọn ìyá wọn sì tún ti bímọ mẹ́ta fún wọn ọkọ̀ ṣe sọ. ó kọ sísọ ìkànnì fresh lawa one zero seven point nine eléyìí tí ẹ̀ ń jẹ ìgbálátùngbà wa láti òkè sáré náà ni ọ̀ṣọ́bà presidential hilltop lágbé ti ń tọ̀pù ẹ̀ ìlú abẹ́òkúta láwà yìí olúlu ìpínlẹ̀ ogun níbi agúnwàsí tá a gbé ti ń jẹ ayé ọlọ́ba ọ̀yà ìjà agbéra pàápàá ká lọ sí ìpínlẹ̀ gombe níbi tí eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó kọ sísọ gombe tó gbé ti gbé ṣẹlẹ̀ wọ́n pé ọ̀rọ̀ ọmọ ti ṣe bẹ́ẹ̀ ọmọ ti kanlẹ̀ ọmọ ti kan bálẹ̀ òun náà ni ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan o eléyìí tí wọ́n ní ọmọ ṣẹlẹ̀ láàrin àwọn onítata gànràn ọlọ́kadà tí wọ́n ń gun alùpùpù èyàn ní ìlú tí wọ́n ń pè ní ìlú gombe gangan ni ní ìpínlẹ̀ gombe wọ́n ní agbègbè gangan òun ni wọ́n ń pè ní cross junction gòǹbè láì ní gòǹbè gangan ló gbé ti gbé ṣẹlẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ń bọ́ kí ọ̀hún òun náà òun ló mọ̀ jẹ́ ti àwọn tí wọ́n jẹ́ ọlọ́kadà lágbègbè ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pariwo àwo ògbà àwo òfaramọ́ àwo ògbà wọ́n ní ariwo eléyìí tó gbilẹ̀ mọ̀rẹ́ lórí pé kí ni n tó ṣẹlẹ̀ gangan wọ́n ní n tó dìídì ṣẹlẹ̀ lára àwọn tí wọ́n máa ń pe àwọn èèyàn ọ̀hún gangan ní ọlọ́kadà ti achabaraida wọ́n lé àwọn gangan òun náà ni wọ́n mọ̀ pé àwọn ò gbà o ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí kan lára àwọn Ahmadu Ibrahim òun ni wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ wọ́n ní Ahmadu Ibrahim òun náà ń lọ ṣe bẹ́ẹ̀ o ti ọwá gbé ọ̀kadà ìgbé ọ̀kadà já èrò fẹ́ gbé èrò míì ìyẹn ní cross junction ní Gombe line wọ́n ní ni wọ́n mọ̀ sọ fún pé rárá o ò ní lè gbé èrò míì o àyàfi kí ni wọ́n náà ní àyàfi tí ọba jẹ́ wípé ọba san owó tíkẹ́ẹ̀tì tíkẹ́ẹ̀tì tí wọ́n ń já òun èlò àní wọ́n pé àádọ́ta náírà fifty naira wọ́n ní ìyẹn ó sì gbé ń o ẹ lè gba owó báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé èrò ni ẹ jẹ́ ń lọ bí n bá sì á padà dé ẹ̀hẹ́n wọ́n ní yọ̀ọ̀dà yóò dùn òun padà wá fún wọn ní owó lígbà yẹ wọ́n ní àwọn ọmọ tí wọ́n ń gba tíkẹ́ẹ̀tì ní ibùdó àwọn ọlọ́kadà yìí wọ́n mọ̀ gbá wọ́n ní wọ́n yàrí mọ̀ lọ́ọ̀ni ení ẹ̀wá kọ̀rọ̀ ó lè bá a yọ àfi kóbákóbá wọ́n pé wọ́n mọ̀ fún ní ìgbájú ìgbámú tí kẹríkẹrí bá ròde ni eré mọ̀ àwàdàmọ́ ni wọ́n ní pé ńṣe ni wọ́n mọ̀ gbé amadu ibrahim ìgbéǹgbé tí wọ́n sì gbé wípé kí wọ́n láre tọ́jú rẹ̀ wọ́n ti lù lùlù tẹ lù yìí ti pọ̀ jù lórí wàásù fifty naira péré àádọ́ta naira wọ́n ní lùlù ọtí hmm, bí nǹkan mi ò lọ́sibítù wọ́n ní ìgbà tí ọmọ débẹ̀ ìṣẹ̀lẹ̀ kan bọ́ kì í òun náà ń ló mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ wọ́n pé líṣe ló gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ̀ra ah! ẹlẹ́ran ṣe bẹ́ẹ̀ ó tù lórí so wọ́n pé ńṣe ni arákùnrin yìí ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ló mọ̀ ti ju awàálẹ̀ ọgbà tí wọ́n gbọ́ eléyìí wọ́n pé náà ni àwọn yòókù náà mọ̀ sùpàǹpà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pariwo wípé àwọn ò ní gbà o àwọn náà ò sì ní í fi ara mọ́ rárá torí pé ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kí eléyìí tó ṣẹlẹ̀ yìí kí la gbé kí lẹ jù lórí wípé èèyàn tí ìjà tíkẹ́ẹ̀tì ẹ sì lù ilé ìwòsàn gba ń tẹ̀ wọn ò tún lè rí tọ́jú òde ọ̀run pátápátá òun náà ni ọ̀rọ̀ wa padà já sí fún un ìṣẹ̀lẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ wọ́n lé ìgangan ló wá jẹ́ o tí àwọn ọlọ́kadà ọ̀hún táwọn náà fi gbé èlé ti ṣe ẹ̀hónú kalẹ̀ lórí wípé àwọn ò faramọ́ o àwọn ò sì gbà wọ́n ní ọjọ́ jimoh iná ni wọ́n lu eléyìí tí ń jẹ́ ibrahim ọ̀hún amadu ibrahim tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ti pa bẹ́ẹ̀ tí wọ́n fi gba ẹ̀mí rẹ̀ wọ́n nígbà tí òun wá ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn ọlọ́kadà tòun ẹni tí ń gun ọ̀kadà nípínlẹ̀ gombe ibrahim manu ti ń sọ̀rọ̀ wọ́n ló ń pa á ọmọ fi ojú wo ojú lámì ó ní kọ̀ dára èmi la gbé èmi lẹ́jù tí ó fi wá di wípé àákàn wọ́n máa lùyàn ní ìlùkulù wọ́n lòun náà ní lùlù tí wọ́n lù yìí kò tọ́ o bẹ́ẹ̀ náà ni kò sì tọ̀nà wọ́n pe ń ṣe òní òun náà bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ bó jẹ́ pé wọ́n lu onítọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi gba ẹ̀mí rẹ̀ nígbà tí ó wà máa fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ agbẹnusọ olùkóró fún ọlọ́pàá ní ìpínlẹ̀ gombe cp mary malum ó máa fi ìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ ó ní ẹ̀wà máa gbọ́ ṣe é rí ọ̀rọ̀ tí àwọn èèyàn máa sọ ń gbà mí ìlọ́jẹ́ wípé ó dáa kéèyàn tán náà ìwádìí kí èèyàn ó fi wò ó dáadáa o àwọn tí wọ́n ń so pàǹpá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn yìí wọ́n ní ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé wọ́n ọ̀tán náà mọ̀nà kí wọ́n sì tán náà mọ́lẹ̀ kí wọ́n rí gbogbo ẹ̀ délẹ̀délẹ̀ wọ́n ní ẹni tí wọ́n pé wọ́n lù wípé ó ti tẹ́rí gbàṣọ ọlọ́pàá ní irọ́ ni o. Oh, ọ̀sìn ń jẹ̀kọ kọ́dà ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀ ìní fi ń gbé ẹ̀kọ́ dà ọ́ fún un ó ní kọ̀tí kú ó ìta àmọ́ wínú báyìí èèyàn bá gbé ìgbésẹ̀ ẹ̀ rí pé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí kọ́ńbọ̀kì tó tún ṣe bẹ́ẹ̀ tọ́mọ̀ tún kọ sí sọmọ ni ẹ ti bẹ̀rẹ̀ sí bàǹkà jẹ́ ẹ ti ń ké sàgbà súlà káàkiri ìgboro láì sì wádìí délẹ̀délẹ̀ ó ní ẹni tí wọ́n wí yìí o kò kú o ń bẹ̀ láàyè dìdì not die òun náà ni ó pè é ní èdè gẹ̀ẹ́sì wọ́n wá ní àwọn èèyàn òun ni wọ́n pe wọ́n jọ ṣe ìpàdé pẹ̀lú ẹni tí í ṣe alága ní ìjọba àbílẹ̀ gombe ìyẹn ní ìpínlẹ̀ gombe gẹ́gẹ́ o wọ́n ní tí wọ́n fi jọ sọ̀rọ̀ dáadáa lórí kí gan ni ó dé kí ló ṣẹlẹ̀ bó ni wọ́n sì ṣe máa gbé gbogbo ẹ̀ lọ ó ti ṣe bẹ́ẹ̀ ọgbẹnu tán ní gombe torí pé já tíkẹ́ẹ̀tì fifty naira èmi ọ̀já tíkẹ́ẹ̀tì nísìnyí wọ́n lu ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim o hmm, ọpẹ́lọpẹ́ Ọlọ́run làwọn ọlọ́pàá fi ń fìdí ẹ̀ múlẹ̀ pé kò tí kú àwọn kan sì rò pé ó ti kú wọ́n ti torí ẹ̀ gbé ẹ̀hónú tó ní agbára wọ́n gbé kalẹ̀ ní Gombe níṣẹ̀lẹ̀ yẹn ti gbé ṣẹlẹ̀. ẹ̀jẹ̀ ń jó eléyìí pápá pa lẹ́kọ̀ọ́ èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìlú tó lókun tó ṣe bẹ́ẹ̀ tó tún ní ọ̀sà ṣe é rántí ìṣẹ̀lẹ̀ kan bọ́ kì eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ tá a mú wá fún yín nípa ti arákùnrin kan lẹ́ni tọ́já wípé òun náà ni ọjẹ́ ọ̀gá àgbà ní police station kan ní èkó ìyẹn csp adégòkè àtìládé tó jẹ́ wípé òun náà ni dpo ti Lagos Division Police Officer kan ti a mú wá fún yín ní àyà ọ̀sẹ̀ tí ó kọjá pé ìṣẹ̀lẹ̀ yẹn ń jà rìnrìn tí wọ́n ní pé ń ṣe ní òun àti arábìnrin kan Jennifer Madu Eke ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n wọ́n ní wọ́n ti jọ kọ́kọ́ ń ṣe oní aborílùlù ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n gbé CPE lọ sí ibòmíì ìdápadà tí wọ́n sì wáá dá padà sí ibi tá a mọ̀ sí denton police station tí ń bẹ ní èbúté mẹ́ta ọ̀hún wọ́n ní ibẹ̀ ni wọ́n tún padà tún ríra wọn padà ìrìnrì tí wọ́n sì ríra wọn padà wọ́n pe eré ìjọsí sọ́ọ̀gbàgbé iyún náà sọ wípé ọ̀pọ̀ òun ọ̀gbọ́dọ̀ gbàgbé wọ́n mọ̀ tún bẹ̀rẹ̀ eré papọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì tó ṣẹlẹ̀ ìyẹn ní nǹkan ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun náà mọ̀ ní pé síbi yìí ọmọ pé arábìnrin wá sí ọ́fíìsì rẹ̀ náà kan ni wọ́n sì sọ pé wọ́n jọ lùlù àlùjò fúnra wọn mọ́jú nínú ọ́fíìsì ni o kó tó di pé arábìnrin yìí ń lọlé ní ọjọ́ kejì àmọ́ lẹ́yìn èyí òun ni cp òun lọ́mọ̀ pé a csp adégòkè àti ládé pé tó òun ò rí ìbọn òun mọ́ ìbọn ìléwọ́ òun arábìnrin yìí náà ló mú tí wọ́n lọ gbé arábìnrin hun tí wọ́n gbé jù sí inú ìtìmọ́lé ní báyìí ọ̀rọ̀ ti kọ sísọ wọ́n ní àṣẹ ti jáde látẹnu ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ti èkó lélẹ́yìí tó fi jẹ́ pé arábìnrin hun tí wọ́n tì hun wọ́n ní wọ́n ti pé kí wọ́n tú u lẹ̀ o lẹ́yìn ìgbà tí ó ti lo bíi ọjọ́ mẹ́ta ń bẹ̀ wọ́n ní ẹ̀wẹ̀ gan pa á ẹni à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí hùn csp adégòkè àti ládéhùn wọ́n ní wọ́n ti pé wọ́n ó gbé náà kúrò níbi tó ti jẹ́ dpo kí wọ́n ó yà gbé lọ sí ibòmíì ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kí òun mọ̀ ní ìṣẹ̀lẹ̀ yẹn báwọn kan bí wọ́n ti ń pẹ́ ẹ túbọ̀ tán náà wádìí sí ìṣẹ̀lẹ̀ yìí o ẹ àtẹ̀jẹ́ wọ́n pé bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ ọlọ́pàá ń sọ pé àwa náà àmọ̀ fi fúrú àmọ̀ fi lé gbẹ́kẹ̀ ẹni tí nàjú ọ̀rọ̀ síta ẹ̀ PRO alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà ní Adékúnlé Adébútú òun ló ṣe gbogbo ẹ̀ ní àlàyé wípé tó ibi ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ yẹn rèé o bó ti ṣe ń kọ sísọ ìní àwa ń tẹ̀lé ó kọ sísọ bá a rí èèyàn kan tó lè bá wa dá sí i bí àyè bá gbà wá kí a gbé ìwọlé e ẹ̀ lóo ah, ọ̀rẹ́bẹ̀tẹ̀ ọ̀rẹ́bẹ̀tẹ̀ ẹlòmíì ti wà ń bẹ̀ ẹ̀ lóo ló ó kọ sísọ o. ó kọ sísọ ẹ mọ̀ káàsán. bàbá ẹ ní ṣubú lágbára ọlọrun. àṣẹ ìdùmàrè àtẹ̀yìn náà. aṣíwájú fatai láti nt lọgbẹ. bàbá dáadáa ó mọ̀ kọ sísọ. lórí ó kọ sísọ lágbára o lórí ọmọ tó ń báyẹ̀ lájọṣepọ̀ yẹn nǹkan burúkú ni o ah, ah, ọkọ sísọ o. nǹkan tí o tiẹ̀ ṣe gbọ́ ara títí ni o. tí o ṣe gbọ́ ni o. Ah, àwọn onígbọ́ ọlọ́run máa fi ṣe ṣọ́wọ́n lágbára ọlọ́run ìdáhùn ayé o ẹ ṣe pé tó. ẹ ṣeun bàbá ẹ ṣeun ṣeun ẹ ṣeun. bàbá rí èèyàn kan sí i torí pé ó ti wà nù kulu ń ti ń tò ó papọ̀ ń gbòròǹgbò ń gbòròǹgbò hello. hello. ó kọ sísọ o. ó kọ sísọ ẹ mọ̀ káàsán ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí george láti léwé ẹran ni o. láti léwé ẹran à ń gbọ́ yẹn. <laughs> ayédèrèwọ̀ ológun ti lọ àlẹ̀mọ́ ọlọ́pàá ni mo ti àárẹ̀ ìṣó tó ti tẹ̀wọ̀n dé tó tó àlọ́ ọlọ́pàá tí ọmọ ti jẹ́jẹ́ rẹ̀. ọwọ́ aṣọ ológun tọwọ ló fún ní ló fún gboyà. yóò padà bí ó ti wá o. ọkọ sísọ ọkọ sísọ o. ẹ ṣe pọ̀sà. ó sísọ fún ti ọ̀sán òní òun náà nìyẹn lélẹ́yìí tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá pè é bí ọ̀bálà àbí àgbẹ̀kẹ̀yìn já àgbẹ̀kẹ̀yìn sí já àgbẹ̀ sí ká kọrin àdá àbí àkọrinlé. ó kọ sísọ. ó kọ sísọ ẹ mọ̀ káàsán. ẹ ń kí àtọ̀ bàbá kò ní bàjẹ́. lọ́wọ́ ọlọ́mọ wà ń tèmi o. táyé ilé ọmọ ìfẹ́lẹ́pà mr network láti ìlú abẹ́òkúta. à ń gbádùn yín. tíkẹ́ẹ̀tì wàásù lórí àwọn ọlọ́kadà yìí ó tún wá kọ sísọ nílùú ìdánwò mà tún mm. kọ sísọ. ẹ ṣeun púpọ̀ ó kọ sísọ fún tèmi ẹ bá ń gbọ́ olúfimọ́ ibi tá a fi mọ́ láti máa gba ìpè létèlélẹ̀ ẹ́ nítorí pé kí ni àwọn gbéra pápápá àmọ̀ tẹ̀ sí ọwọ́ iwájú ètò eléyìí tó kàn gbangba jìgìjìgì chairman aláganu. No ńgbòròǹgbò ńgbòròǹgbò yóò ti kó àfókù èbó tí wọ́n ń pè ní pidgin dání láti yẹ kíni láti yẹ kẹ́ ẹ tún fi gbádùn ẹ̀ dáadáa àwọn highlife gbogbo ẹ̀ lódìndín àti àwọn nǹkan mi ó ti pò papọ̀ fún ìgbáládùn yìí ní fresh fm one zero oh seven point nine ẹ má yí kúrò ńbẹ̀ o ibẹ̀ gangan ni kẹ́ ẹ máa gbọ́ nígbà gbogbo àti àsìkò gbogbo ó tún di lọ́la aláṣẹ ọba mi èdùmàrè lórí ó kọ sísọ títí ìgbà náà ọmọ yín ni o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ tó náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì lọ́wọ́ ọlọ́run mo wà ń tèmi o ibẹ̀ ní kẹ́yìn náà wà tayọ̀tayọ̀ láti jọ the rock city of Nigeria. Rock, rock city of Nigeria. This is Fresh 107.9. Broadcasting worldwide. The latest hits and the greatest memories. On Fresh. Fresh. 107.9 FM. Listen via freshfmnigeria.com or download Fresh 107.9 FM on Play Store.